ọwọ́ àjẹ́rí jésù ọkọ̀ ọmọ àyìn rẹ ńáyé kara kó kaya ọkọ̀ gbogbo ní nípa òun gba ibà ti gbà ń gbọ́ ńgbàlà náwó ẹ̀sẹ̀ rẹ̀ àti ìyà ìyénìyàn àti ikú ọba ya olùgbàgbọ́ ọ láti gbé àwọn àmìrìn àwọn ọwọ. kí ọ̀ràn ìwíyìn tuntun ti yẹn ń yé wọn ẹ̀mí ọlọ́run yẹn ń wọ yẹn ara lo àwòrán tè ìyànú ìwé tè ká ń kọ́ àwọn àwékù wọn nípa àwọn àyà náà ti kọ́ àbá ṣe bẹ́ẹ̀ ọ̀nà àwọn tóbi tóbi ìyẹn yá máa òtítọ́ nípa ọlọ́run àti agbanilaya ìyá àpè Kristi Jésù olúwaya.